one zero one point one ó kéde bí ògbómọ̀ṣọ́ ó láòdì kan ẹ máa gbádùn wa ṣó ó kilẹ̀ fanáfanà. aago mọ́kànlá ti lù láti kàn ní ayékòótọ́ one zero one point one ètò àkàlẹ̀ tí ó kéde bí nílùú ògbómọ̀ṣọ́ ọtún ètò alfik fìdí ní màdé sí etí gbọ̀nyìn báyìí léè tí ọ̀làdùnní bèlò ní ìmọ̀ àtúkọ̀ ètò rẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́ wọn wípé àdìjọ fojú má akudébí àsìkò yẹ káàbọ̀ sórí ọ̀tún ètò yìí ètò àti àkùnrin àlèfíkù fìdí lórí one zero one point one farao tẹ̀lé lókèrè bí lógún àṣọ ọ̀làdùn níbi ló ń lóko mi wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú wa sheikh dr shabdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dúnà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógún àṣọ Ah, Sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè àkọ́kọ́ tí wọ́n gọ́mọ̀ fi síde òun náà ni ìbéèrè oníbéèrè wọ́n ní wọ́n ṣe iṣẹ́ abẹ káńsà fún àwọn èyí tó mú kí wọ́n dá ibìkan lu ní ikùn àwọn láti máa fi ṣe gá fún ìgbà díẹ̀ èyí tó máa ń jẹ́ kí gá tàbí iṣó máa wá nígbàkúgbà yálà lórí sọ́lá àbí nígbà míì náà wípé ṣé àlùwàlá oníyẹ̀pẹ̀ ni káwọn máa ṣe ni tàbí olómi àti pé níṣe ni gá tàbí iṣó máa ń déédéé jáde sínú àpò tí wọ́n lẹ̀ mọ́ ojú ibi tí wọ́n dálu lára ikùn àwọn yìí wípé kí ni àwọn lè ṣe lórí eléyìí eléyìí wọ́n jẹ́ ìbéèrè aláwọ̀kọ́ ẹ̀kejì ń òun náà ni ìbéèrè tí wọ́n tó fi ṣọwọ́ láti ọ̀dọ̀ ọlá ní èkó wọ́n níjọba lọ́dọ̀ àwọn ó fi amọ owó ya mọ̀rá kan owó tùlù kan ó fi amọ ìkalẹ̀ tó lọ bí bílíọ̀nù kan owó náírà wọ́n ní owó yìí wọ́n wá fi sọrí pé àwọn akẹ́kọ̀ọ́ wọ́n máa gba bursary àti scholarship ni wọ́n wá ṣe ìdánwò fún àwọn akẹ́kọ̀ọ́ òun owó fọ́ọ̀mù ti scholarship òun jẹ́ four five owó bursary òun jẹ́ three five wọ́n ní àwọn tó bá pàṣẹ ti scholarship òun wọ́n fún wọn ní owó tó lọ bí two naira àwọn tí ọ̀bá wá páàsì àwọn fìdí rẹmi ṣùgbọ́n àwọn ẹnikẹ́ni tó bá kópa tó bá gba fọ́ọ̀mù fún ti bọ́sùrì ọ páàsì kọ̀ páàsì o wọ́n fún un náà ní owó bọ́sùrì wọ́n á ní ojú wo ni Islam fi wo owó two naira fún ẹni tó bá gba scholarship two hundred k wípé ṣé aláàlú ni àbí haram eléyìí ó ìbéèrè ẹlẹ́ẹ̀kejì náà ah, ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní abẹ́ dídá fún obìnrin ṣé n tá a fẹ́ ni àbí ọ̀ranyàn wọ́n ní àwọn gbọ́ wípé Islam kò faramọ́ family planning wípé tí èèyàn bá wá jẹ́ òṣìṣẹ́ àjọ elétò ìlera tí wọ́n fi sí ẹ̀ka unity ti family planning wípé ṣé ó lẹ́tọ̀ọ́ kí àwọn máa ṣe family planning fún patient tí ó bá wá eléyìn ọjọ́ níta ẹjẹ́ ìdárúbà inshallah. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdullah. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹni gbọ́n ṣe ṣe abẹ fún wọ́n wá lo ihò kan sẹ́gbẹ̀rẹ̀ fún ìtọ̀ àti ìgbẹ́ láti máa gbà jáde eléyìí báyìí à ń bẹ lọ́nkọ́ lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa kò fún lálàáfíà ṣùgbọ́n ìtọ̀ àti ìgbẹ́ tí wọ́n ń jáde gbàrà òhù tí wọ́n lu sí lẹ́gbẹ̀ẹ́ yẹn kọ̀kọ́ dínà kó sàlùwàlá kò sì kọ́ dínà kó sì sọ̀lá. ṣùgbọ́n ìtọ̀ àtìgbọ́ tí ń jáde gbẹ̀gbẹ́ rẹ̀ lọ sínú rọ́bà tí wọ́n dì mọ́ lára wọn. lórí pé nígbà tí àsìkò sọ̀lá ti kọ̀ọ̀kan bá tó wọ́n bá ṣe àmójútó ojú ibi tí wọ́n ti kí rọ́bà bọ̀ lára yẹn. Hmm. wọ́n rí dájú pé mọ́ ìṣẹ́gun ìtọ̀ àbígbẹ́ kan níbi tí rọ́bà yẹn gbà wọ ara rẹ̀ wọ́n mọ̀ á ti àlùwàlá fún un tí ò bá rọ̀ lọ́rùn láti lè dá sí kí wọ́n bá sí. lọ́pọ̀ ìgbà tó bá yẹ pé omi tí wọ́n bá fi ṣàlùwàlá fún kò kópa lára bá làáfíà rẹ̀ kò gbọ́dọ̀ fi tẹ̀yẹ̀ mọ́ hmm. àlùwàlá yẹn náà ni wọ́n bá sí kí ó fi máa ṣe sọ́dá lágbára tó ń tọ́jú rẹ̀ sọ wípé tẹ́ni bá kan lára ó léwu fún àlàáfíà rẹ̀ ó lè kó fàsẹ́yìn bá ìwòsàn rẹ̀ tó ìgbà yẹn ó lè máa ṣe tẹ̀yẹ́ mu dípò àlùwàlà. àlùwàlà yìí ká má ti wá gba sí yóò wà bó ti ṣe wà tí ọ̀bá ní lè dìde jó yóò wà bó ṣe wà tí ọ̀bá ní jókòó yóò dojú kọ àlùkébùlà ní bó ti ṣe wà yẹn yóò máa ṣe sọ láti rẹ̀ lọ nítorí pé sọ̀láàtì ṣe pàtì fún gbogbo ẹni tó bá wà láyé láàyè tó sì ní làkà kí èsì pọpọlọ rẹ̀ dàrú ọgbọ́dọ̀ fún lọ wà àgbọ́dọ̀ rabbaka hatta ya'tiyakal yaqin máa fi olúwa ẹlẹ́dàá rẹ̀ títí tí kò fi dòmù àárẹ̀ kò pé ká má sin lọ àmọ́ àmọ́ sin lọ bọ́ bá tó ṣe lè rọrùn fún wa sí ilé ìjọba ṣe jẹ ìtọ́ àti ìgbẹ́ tí wọ́n ń jáde lára rẹ̀ lẹ́yìn tó ti sàlù alátán nígbà tó wà nínú sọláàtì rẹ̀ yóò jẹ nǹkan tó lọ́n sàmójú kúrò nípa rẹ̀ nítorí pé kò sí bá a ti fi lè dá ètò àti ìgbẹ́rùn dúró lọ́wọ́ ọkọ máa jáde fẹtọkùlọ ọmọ pàtó ẹpá ìrọlọ lòdì wọn bẹ́ẹ̀ ṣe lágbára mu. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ nípa pé ìjọba ya owó túùlù kan sọ́tọ̀ láti fi fún àwọn ọmọ láti fi ró wọn lágbára ètò àti mú kẹ́kọ̀ọ́ wọn kọ́ máa lọ nírọ̀. so scholarship yìí báyìí èèyàn ò lè rí gbà láì jẹ́ kó náà gba fọ́ọ̀mù tó bá gba fọ́ọ̀mù tán ẹni ọlọ́run bá kọ pé ó rí gbà ńlọ́kù. àkókò tẹ bá rí owó bá ń gbà lábẹ́ òfin ọlọ́run kọ̀tọ́ tẹ́tẹ́ ni wọ́n ń pè four five ten yìí sàn lẹ́ẹ̀kí ta tẹ́tẹ́ result rẹ̀ ní two hundred thousand àbí kẹ́ lose wọ́n bá ta tẹ́tẹ́ tẹ́lẹ̀ náà nínú kẹ́ jẹ́ àbí kí tẹ́tẹ́ yẹn mọ̀ jẹ́ ṣe lẹ́yìn ìjọba kò sì jẹ́ ọmọ kó àwọn ìjọba tó ń ṣe àwọn ọmọ Islam kí ni àwọn fẹ́ẹ́ fi ṣe. ṣe bákan náà wọ́n ní ǹjẹ́ dídágbé fóbìnrin sọ́ràn àyàn ni àbí nǹkan tí a ṣe ní lójú kòkòrò láti ṣe Islam sọ pàpọ̀ lè tọkùnrin lọ́ra yẹn. wọ́n ní family planning àwọn gbọ́ pé wọ́n ní Islam ọ̀fẹ́ rárá àlàyé ń bẹ lórí ẹ̀ a ti ṣàlàyé lórí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó bá jẹ́ pé ẹ̀yin fẹ́ ṣe ń tẹ́kùn family planning lórúkọ pé ẹ fẹ́ fòpin sọ́mọ bíbí haram ní lábẹ́ òfin lọ. ẹ̀yin tó bá jẹ́ pé ẹ fẹ́ fi ààlà sí àárín ọmọ kan sọ́mọ kan nítorí pé ẹsẹ̀ bímọ kò jó oṣù kan lọ ẹ bá tún lọ sọ rálẹ̀ tó ń yìnbá tún dúró yóò fa ìpalára fọ́mọ tá a ti dí àti tá a retí. ṣé wàá fẹ́ rọra àlàfo sáàrin wọn ìsìláàmù bínú sí i lópin ìgbà tí ò bá ti jẹ́ pé èròǹgbà yín ni pé ẹ̀yin ò ní bí màmá. pẹ̀lú mẹ́jẹ̀mú pé ń tẹ́tàn wá lò láti fi fi àlàjọ ìsáàrin àwọn ọmọ lẹ́gbẹ̀ẹ́ tí ìkópa lára báyìí. torí tó bá pé oògùn tó fẹ́ lò láti fi bẹ́ẹ̀ ó jẹ́ oògùn tó ṣe pé ńgbà tẹ́ bá wá gbèrò pé ẹ fẹ́ lóyún oyún ò bí ó máa ń torí pé oògùn burúkú ti kànú yín láyé yìí. so Islam ò lè gbà kẹ́ lórí ẹ̀. ìgbà míì wọ́n lè pé wọ́n lọ so ẹnu àpò bí islam ọ̀faramọ́ nítorí pé aburú tí máa padà ṣẹlẹ̀ ń bẹ̀ ó ju àǹfààní tàn wá lọ. Mm-hmm. a máa jẹ́ kẹ́lòmí oṣù alábàápàdé kú bí ọba sì rí kó arábùrò rẹ̀. bákan náà nígbà míì wọ́n máa ń ṣe tí wọ́n gun wọn ní abẹ́rẹ́ kan àbí tí wọ́n fa abẹ́rẹ́ kan sórí apá rẹ̀ àbí ibì kan. òun náà aburú máa fa ọ̀pọ̀ mm. orílẹ̀ máa fọ́ obìnrin lábàádì tòtò bá padà síbi tí wọ́n ti fún lóògùn á sọ pé ah, kò sóògùn kan tí ò ní àwọn aburú tiẹ̀ náà àwọn ò lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ ni. omi ìṣe àtúntò tó máa ń lorú àwọn oògùn yẹn ìjọ kan máa dá ojoojúmọ́ ni mm. ọlọ́run sì dóbìnrin gẹ́gẹ́ pé gbogbo ọjọ́ ayé tiẹ̀ ni ó fi máa rẹ́ jẹ. Mm. torí ẹ̀ sọ́mọ̀jẹ̀ pọ̀ àlà ṣàfọwọ́fà fúnra wa àlà wàhálà fúnra jókòó ẹ̀jẹ̀ so ìwọ kọ́ tẹ́fẹ́ wa fi àlà díẹ̀ sáàrin ọmọ kan sọ́mọ kan èyí ṣe tẹ́yìn ò ní jẹ́ kí lè táwọn sàhábà èwo làwọn sàhábà náà ṣe òun náà ni pé wọ́n máa bá àwọn ìyàwó wọn ṣeré bí àlọ́ bá kú fẹ́ rẹ̀ kọ́dà yóò jáde yóò da ata tẹ̀ǹtì pé eléyìí ọ̀kọ́ dínà pé yóò dúó pé wọ́n rà dúó torí pé ntọ́nà fi ń dáyàn nínú àtọ̀ ọkùnrin tí máa jáde tó bá ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin kọ lọ títí ọwọ́ kínkínní náà ni ó ti tó bọ́lọ̀ bá tiẹ̀ fẹ́ dáyàn lára kínkínní nǹkan àwọn tó ń kọ́ nípa sáyẹ́ǹsì yẹn sọ pé ẹ̀dá tó lè tibẹ̀ jáde gan pọ̀ Ṣẹlẹ̀ ìjẹ́bù tuntun jẹ́. Jazakumullahu khairan Sheikh. 08061998459, 08061998459, plus 2348083293896, plus 2348083293896. Aleykum salaam, ó kọ́ ní. Orúkọ mi làbí àwọn àbúrò àti ìta ọ̀dọ́ ọ̀tọ̀. Ìbéèrè yìí. Ìbéèrè aláàkọ́ ẹnìkan ẹni látọ̀rọ̀ ìrìnlẹ̀ ètò Islam tí wọ́n ń ṣe dáadáa ní ṣe sọ̀rọ̀. Hello kọ ní o. Ẹ̀rọ wà lẹ́nu orúkọ mi ní àrẹ àní. Láti wo? Láti Èkó. Ìbéèrè yìí. Ẹjọ́ ìlú ìta ní fún àwọn ìwọ ọmọ wa kọ́lọ́run jẹ ká ní ọ̀pẹ́ nù dáadáa. Àmín. Ó ní pé ó ní bí ọ̀rẹ́ mi ṣá ọ̀rẹ́ mi kan tí ó fún yàn kan ní ìlànà tí ó tọ́ nínú Islam hmm. so fún ìgbà àkọ́kọ́ yẹn sí kó dẹ̀ pé àwa náà gbọ́ kó tó yé wa pé kì í ṣe kì í so nínú yín so a ti wá lọ a yọjú sí wọn gbà nínú yín so tó ti ta paralyze ọ̀ so tó wá ti bímọ ìgbà tó bímọ tá fẹ́ ìgbà tó bímọ tá àwọn ọ̀pẹ àti yọjú sí wọn ó dẹ̀ tó wá ti ní oyún mi sìn báyìí àti calculate àgbà pé nọ́mà tó yan màá yá àmọ́ tí oyún tó wà ń ṣe àmọ́ bá máa ṣe ṣe ọ̀rọ̀ àdúgbàgbé ìkáṣàlàyé e, yìí wà. alhamdulilayi ìbéèrè tí a ń ṣe ní ìṣe àti fífalẹ̀ púpọ̀ nítorí pé ó ti lóyún ẹyọ kan tẹ́lẹ̀ ẹ wá lọ ṣe màmí mọ́ pẹ̀lú àwọn òbí rẹ̀ so ó tún lògbèsè ayé lọ kó tó di pé wọ́n tún lóyún mi ilé ọmọ alákọ̀ọ́kọ́ ìgbà tí wọ́n tó lóyún ẹlẹ́ẹ̀kejì ìgbà tí wọ́n ronú kí la fẹ́ ṣe. ẹjọ́ bímọ ẹ ti bímọ ẹ àwọn òbí rẹ̀ kẹ́ lọ so igi so káàkiri máa mọ̀ wípé obìnrin gbogbogbò àti ọba lọ́kọ bàbá rẹ̀ ni ọmọ fi lọ́kọ kìí ni ọmọ fọmọ ọlọ́mọ lọ́kọ láì jẹ́ pé ẹni tó bímọ fa ọ̀rọ̀ bá ń fi lọ́kọ lé ọ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọn ṣàfihàn sí wọn wọn igi àwọn wà tí èsì àwọn lòbí ọmọ wọn èsì aṣojú òbí ọmọ wọn là fi so wọn pọ̀ kí lẹ́yìn so pọ̀ ẹ ló ẹ lè so òfurufú papọ̀ mọ́kànlá kárí so ẹ sì lè so òfurufú papọ̀ mẹ́ni tó lòun fẹ́ fẹ́yàwó kọ́ wa máa mú lọlé òfurufú èsè mu torí rẹ̀ bàbá àwọn obìnrin ní ọmọ fi ọlọ́kọ kò bá àjọkọ àkọ́kọ́ kò bá àjọkọ kejì kẹta kẹrin títí dórí ètí tí ò tó ń kà fún ibi tọ́pọ̀ dì bàbá yìí náà ni ọmọ fi ọlọ́kọ bàbá ti kú ńkọ́ bí bàbá bá kú àwọn bàbá tó bá kú nínú àwọn mọ̀lẹ́bí bàbá rẹ̀ àwọn ni ọmọ fi ọlọ́kọ là. orúkọ mi ni àbá abdulatif láti ìlú tẹ. ìbéèrè wa ni pé ẹ lákùn jẹ́ tí ẹ̀jẹ̀ bá ń da ẹnìkan láàmú tó bá lọ sí ọsibí tó lọ sílẹ̀ wọ́n bá fún ní owó tọ́lẹ̀tọ́ láti gbà àti kọ̀lẹ́tọ̀ láti gbà ẹ̀kejì sí ní pé ìyàwó tó yẹ fẹ́ sílé tó wá lọ gba abẹ́rẹ́ tí èèyàn ò mọ̀ nígbà yẹn èèyàn padà rí tẹ́tì tó yẹn mọ̀ pé abẹ́rẹ́ lọ gbá ǹjẹ́ tí yẹn kí ni ìjà tẹ́yìn lè fún ìyàwó bẹ́ẹ̀. Abẹ́rẹ́ kí ni wọ́n fún? Abẹ́rẹ́ family plan ni. Eléyìn báhùn, irú báhùn lẹ̀jẹ̀ sí ń dà lára ẹni fẹ́ kọ́kọ́ sọ lẹ̀. Ló ẹni ẹbẹ́ inú ẹni ẹ̀jẹ̀ ń dà láàmú ni, ó máa ń pọ̀ jù. Ó máa ń pọ̀ ẹ̀jẹ̀ jáde. Ẹ wá lọ donate, lọ donate pọ̀ jù lára rẹ̀. Ó ti yé ti ẹni tí ẹ̀jẹ̀ bá pọ̀ lára rẹ̀, ní tí wọ́n bá máa ṣe sí lọ́dọ̀ àwọn bí ká pé tẹ́jọba ti ń pọ̀ jù lára èèyàn wọ́n á máa dín kù àwọn gba síbi kan lò fẹ́ni tó bá ní bùkátà rẹ̀ lọ́jọ́ iwájú kò sí ní tó burú ń bẹ̀. wọ́n sì tún lè dán márùn irú oúnjẹ tó yẹ kó máa jẹ eléyìí tó ṣe pé wọ́n máa dín ẹ̀jẹ̀ tí ń pàpọ̀ jù lára rẹ̀ tí wọ́n máa dín kù wọ́n máa tún ṣe máa ń sọ lára ẹni. àwọn èèyàn kan wà tó yẹ pé ẹ̀jẹ̀ tó fáwọn àwọn kan wà tó yẹ pọ̀ jù fáwọn sọ àwọn ẹni tí tí wọ́n jẹ́ kọ̀pọ̀ jù kò dínkù àwọn lọ́pọ̀ jù nínú àwọn èèyàn àdúpọ̀ fọlọ̀ so tó bá lọ sọ sútù tó bá dínkù òbúkátà kò ní ẹgbẹ́ fún mi máa gbé lọ lé kí làbá fi ní àti ìṣe kókò so ó fi ilẹ̀ fún wa náà ní kí wọ́n lò fẹ́ lómi torí pé àwọn níbi ibi kan lè sọ sí tí ò ní bàjẹ́ tẹ́ni tó bùkátà rẹ̀ bá dé wọ́n lò fún ẹ wá ní tó pé ó ṣe kò ń bẹ́ẹ̀ pẹ́ nìkan ń sáré ńlẹ lọ sí ibi kan ti fẹ́ dín ẹ̀jẹ̀ yẹn kù fún yín so ó ń tì wá fún yín lówó ṣé ẹ lè gbà lẹ́yìn ọ̀rá ti fún mẹ́jẹ̀mú pé mi fún àfikún ọ̀rà èlò ilé lọ́ba máa ta wọ́n ní ìgò kan èlò lọ́gbà Islam ọgbà gbogbo ń tọ́ba jẹ́ ẹ̀yà arọ ní ènìyàn pé kí so kò bá jẹ́ oríkè kò bá jẹ́ toríkè fi ń jẹ́ oríkè jẹ́ jẹ́ islam ọgbà kékẹta haram ni lábẹ́ òfin ọlọ. àlọ́dọ́ wá pé wọ́n ti gba ẹ̀jẹ̀ tán òun wá láwọn bùn ọ lówó tó ò béèrè tó tọrọ hmm. àbẹ̀lọ́ nǹkan má burú. Hmm. wọ́n ní ìyàwó àwọn wọ́n jáde lọ gba abẹ́rẹ́ kò sọ fáwọn èèyàn padà wá mọ̀ pa abẹ́rẹ́ bóyá ìfòpin sọmọ bíbí ni àbí ìfètò sọmọ bíbí ẹ béèrè nké ṣe pé gbogbo nǹkan náà lè máa fi dá lérú orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ abẹ́rẹ́ ìwò lọ lọ gbà tó o sọ fún mi tó lọ gbà yóò lè ṣàlàyé tẹnu rẹ̀ ìgbà wo ni tí abẹ́rẹ́ bẹ̀rẹ̀ máa tán lára tó o kúrò ló ṣe ní ìsìn torí ọ̀bẹ ti gé ni lọ́wọ́ aṣọ bẹ́ẹ̀ ọ̀bẹ ti ṣe ní tí ó ṣe tó o sùúrù lọ̀rọ̀ rẹ̀ gbà ní ìsìn ọ̀bẹ tó ti jẹ́ Eh, bilmunasaba ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin àwọn nǹkan wà tí máa ń ṣẹlẹ̀ láàrin wọn àtàwọn ìyàwó wọn hmm. eléyìí tó jẹ́ pé tá fi sùúrù tá nà sí nǹkan yóò yanjú ní pẹ̀lẹ́kùtù hmm. àmọ́ wọn àti wọn di pé gídígbò gídígbò náà ni hmm. kò sí tàbí ṣùgbọ́n ló má jẹ́ kí èèyàn ó sì ṣe láti ṣe tó ṣe pé ó tún padà bà tiẹ̀ náà jẹ́ sọ ẹ fi sùúrù sí ó ti gbà ó ti gbà náà àwọn ò sì mà ìwádìí ò tí ì fi hàn wá pé ó ṣeé ṣe kí wọ́n gúnyàn lábẹ́rẹ́ ń dì àbí kó gúnyàn lábẹ́rẹ́ ń tàn àbí kó gúnyàn lábẹ́rẹ́ lápá pé nǹkan kan wá ń bẹ ká fi lè fa omi abẹ́rẹ́ ń kó yóò sì kó lẹ lọ́dọ̀ tí wàá lọ́dọ̀ tí ó ti pín sí gbogbo àyíká yìí tó sùúrù ló kù tẹ́sí ọjọ́ bó ti tẹ́jọ́. ẹ lọ́kọ ní o. ẹ lọ́kọ yín. ìṣòlú onígbọ̀ láta dífẹ̀. àfa mo fẹ́ béèrè nǹkan kan lórí ìfètò sí tẹ̀sán tí èèyàn bá èèyàn lóyún oyún wá bàjẹ́ lára èèyàn mo wá lọ ṣe wọ́n sọ operation fún mi mo wá lọ ṣe family planning yẹn family planning yẹn wá mú ẹ̀jẹ̀ wá láti bí oṣù kan lára mi ẹ̀dá kún kílẹ̀ yẹn ní àkọ́kọ́ àwọn ètò medical doctors so uh, eh, professor of Islamic law làwà so oníkan ẹyin tó wá kẹ́ ẹ̀ ṣe mùsùlùmí ẹ béèrè nínú ìlànà tiyín kí làwọn ọ̀gá yín pẹ̀ sí so àwọn mùsùlùmí ìlà lè dá àwọn eléyìí fún. èrò ọkọ ni o. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ọkọ yín. ẹ sà orúkọ mi ni Mustapha sà láti ìlú Èkó. ìbéèrè yín ẹjọ ìbéèrè mi ni pé mo béèrè lásìkò náà mi ò gbọ́ dáadáa ìbéèrè mi ni pé tí èèyàn bá ń tẹ̀ tọ̀ láì jẹ́ pé ó ní nǹkan kan tó wá rí i pé mọ̀nì jáde lára òun níbi ìtọ̀ tó ń tọ̀ ṣé dandan ni kó wẹ dúkù jànábà ọ̀ kí ló lè ṣe. ẹ̀yin lè gbọ́ àlàyé wọn ṣe yékéyéké ní ìjẹ́ẹ̀dógún lọ́hùn. network mi ò wá òkè. lópin ìgbà tó bá jẹ́ pé ẹ ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin èsì ṣe pé ìsúnlẹ̀ lálàlẹ̀ bá mọ̀ níyì lára yín ẹ̀kan lọ́tọ̀ ni lọ́wọ́ rí pé ǹtọ́ mà ní ìmọ̀ tọ̀ ẹ méjì láti wo kí ni ṣe yín mà níyì kìí ṣe tọ̀ mà níyì kìí ṣe mẹ́díkì kìí ṣàdédé jáde bẹ́ẹ̀ kìí sì ṣe wọ́dì mà níyì máa ń jáde látàrí pé èèyàn jẹ ìgbádùn ní ìgbádùn tó ga ju gbogbo ìgbádùn lọ kìí sì jáde lọ́rọ̀ ọmọ ń tú jáde ẹ wá lẹ́yìn lọ́tọ̀ mà ń jáde. kò tú jáde torí tó bá tú jáde ẹ bá sọ pé mọ ń ni màmí ìbá ń tú jáde ẹ lọ jáde kọ́lọ́ jẹ́ pé àṣẹ́kùbọ̀ ètò ti jáde lára yín tẹ́lẹ̀ ilẹ̀ wa ń tọ̀ mọ́tọ̀ yìí tó bá jẹ́ ẹ kàn tá a bá dáadáa ni tó bá pé lọ́jọ́ màmí ìtì jáde lára yín látàrí pé lẹ́yìn náà ń bùkátà láti mọ̀ yàtọ̀ láàrin mani àti madi torí pé àsìgbé síra wọn máa ń ṣẹlẹ̀ ẹlòmíì ó rò pé mani yìí ní jáde ṣùgbọ́n madi ò ní jáde madi òun lè ti máa ń yọ̀ ó sì jẹ́ omi funfun tẹ́ẹ́rẹ́ tí máa ń yọ̀ òun máa ń jáde nígbà tí ọkùnrin bá ń ronú nípa obìnrin àbóbìnrin ronú nípa ọkùnrin àbọ́kùnrin fọwọ́ pa obìnrin lára àbóbìnrin fọwọ́ pa ọkùnrin lára eléyìí ṣe màní ẹ kàn tábà fọ gbogbo ibi tí màní yìí ń gbà jáde gbogbo abẹ́ yẹn lẹ́fọ̀ àmọ́ ní sọ pààyàn máa tẹ bá ti ṣe báyẹn ó ti tó àmọ́ tẹ bá ké màní yìí lọ jáde tó sì jáde bẹ́yìn ṣe ń sọ ó sì hàn pé jíjáde tí ń jáde kò dùn máa yín èsì pé ń jẹ gbádùn pé ń jáde á sọ pé lẹ́yìn ajáde ń jáde àárẹ̀ ni tó bá sì jáde ń jáde àárẹ̀ ó ti tó pé kẹta àbà. Hello. Hello, salamu alaikum. Ayé salamu ọkọ̀ ilẹ̀ sí ń pè. Àlẹ́àmì ló padà wá látẹ́kù. Ìyá. 0900806199859 plus 23408329389. Uh, wọ́n ní àwọn ìlànà àbí ojú òpó wo ni àwọn lè tọ̀ láti máa ṣe sọ̀látù júmọ́ àmì nígbà tí ìmáàmù sọ pé òun ò lè jáwọ́ nínú à ń ṣe àsọ̀látù aládàádálẹ̀ àpéjọ Laylatul Qadri àti Maulid Nabi. ẹ̀yàn kọ́kọ́ gbogbo nǹkan tí ń ṣe yẹn kò kò sọ́dọ̀ ẹni tí bóyá ẹ lọ ìṣèṣọ láti lẹ́yìn rẹ̀ mà ẹ ń ṣe Laylatul Qadri ẹ ń ṣe Maulid kí ni tuntun ọtún dá lásà láti lẹ gbogbo ẹ ọsọ di pòkì kò sọ di káfíìrì ṣùgbọ́n tí mo bá rí ìmáàmù tí èsì pòkì òun lọ́yẹ kí n lọ tò lẹ́yìn rẹ̀ kì í pòkì mm eléyìí jẹ́ bó ti jẹ́ èsì tọ́ra dà lóru tó nígbà títí ṣe mọ́lídì tí ń ṣe kínní tó ẹ̀ sọ láti lẹ́yìn rẹ̀ mọ́ rárá aládàdálẹ̀ hmm. àdádálẹ̀ rẹ̀ yẹn kò tí ì sọ di kèfèrí torí ń bẹ́ẹ̀ náà àdádálẹ̀ tó máa ń sọ̀rọ̀ di kèfèrí hmm. lẹ́yìn náà wọ́n sọ fún ọ pé nǹkan takò súnà lọ́bì sọ̀rọ̀ bá àìsàn náà kí ni ìwọ náà tẹ́bà sí sí hmm. tẹ́bà sí di rẹ̀ sí torí pọ̀pọ̀lọpọ̀ agídí àtìfẹ́ ẹni ló ń bá wọn jà táyì màtọ́ bá tún wá kún un eléyìí a máa jẹ́ kéèyàn ó sálábàápàdé ìparun kọ́lọ̀ mọ́ pa wa rùn. hello. asalaamu alaykum tẹ̀lé wa kàtó. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. rasheed ló ń sọ̀rọ̀ láti oko afọ ìrẹ́jù. láti. láti oko afọ oko afọ oko balagu side. àǹgọ́ yín. ìbéèrè mi ní àgbègbè ọ̀dọ́ wa ń bí àwọn ní júmọ̀ àtàlẹ́ ìṣẹ́gun àwọn àwọn kútùbà tó máa ń ṣe ní ilẹ̀ ó máa àwọn kútùbà yẹn máa ń yẹ púpọ̀ nù àwọn kútùbà tó máa ń ṣe máa ń yẹ gẹ̀ẹ́sì kọ́dá máa ń gbọ́lẹ̀ náà àfáàsù náà so ìwọ́n àwò pé ṣe ìwọ́n lè máa kú ẹ̀lọ́ bí àpèjúwe irú kútùbà ló ń takò sínú ẹ̀fẹ́ ìgbọ́ bí àpèjúwe bí àpèjúwe nǹkan máa sọ pé irú ìkúnlẹ̀ táwọn ọ̀tá máa ń gbé náà ní pé kò yẹ nǹkan máa ń gbé ẹ̀jẹ̀ kótóbà táwọn ìmáàmù ṣe ọ̀tàkò súnà wọ́n á ní kíkọ́ àwọn ọmọ dúró ṣe sọ láti ń bẹ̀ àbí táwọn bá tiẹ̀ ti sọ láti ń bẹ̀ káwọn lè máa pẹ̀ káwọn tó lọ mọ́ṣáláṣí káwọn dó dìgbà tí wọ́n bá ti kọ́ ọmọ. ẹ gbìyànjú láti wábi tí àwọn alùsùnà bá wà alùsùnà gidi tí èsì tẹ̀tẹ̀ jẹ́ bí tán bá wà bọ́lá jìnnà díẹ̀ sọ́dọ̀ yẹn lọ́rùn yìí lọ transportation wà available dáadáa lẹ́kọ̀ọ́ so ẹ lọ síbẹ̀ ẹ lọ sí sọ̀lá torí tẹ́ ẹ bá fẹ́ tí gbé pàǹtí ìsọkúsọ ó lè má fi gbọ́n nù lára téèyàn èkó ajá bó ṣe zero nine zero zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six àti àwọn dọ̀kúrò mẹ́ta àti àbúwà ìdọ̀bẹ̀rẹ̀ láti láti ẹkùn fọmọ́sọ̀. Àti àwọn dọ̀kúrò náà láti fọmọ́sọ̀ wọ́n síwájú. Ẹgbẹ̀ nígbà tí àwọn ọ̀rọ̀ tí ó fẹ́ di àtẹ̀síṣẹ́ sí ẹ̀dọ̀ rúrù akẹ́kẹ́ náà sí. Ọ̀dà, mo Tẹ́nìkan bá ti pè lẹ́ẹ̀kan. Ẹ náà kọ Ìbéèrè yìí ìbéèrè mi ni pé ẹ dákun tó bá ti di táìmù jùmọ́àtì mhm. táwọn ìmáàmù bá ṣe ó tú àkọ́kọ́ tẹ́ ẹ dákun èkejì ló máa bẹ̀rẹ̀ yẹn tọ́lẹ̀ tó máa àbí tọ́lẹ̀ tó máa alhamdulillah ìjókòó tí ń bẹ láàrin kútúbà méjèèjì ẹlẹ́yìn àgbọ̀dọ̀ fílẹ̀ hmm. bẹ́ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam máa ń ṣe kò sì tí nǹkan kan nínú ẹ̀sìn táwọn ẹbí ṣe táwa náà káà gbọ́dọ̀ ṣe á ṣe pànàbí ti ṣe ṣe ni torí pé òní ọlọ́run bá ní tẹ́ ẹ bá tẹ̀lé ẹ mọ̀nà wà ń tó kiri àwòhù tàìtẹ́dù anábì yìí ṣe báwọn yorùbá ṣe máa sọ báwọn bàbá wa táwọn bàbá wa fi lé wa lọ anábì kọjá àwọn bàbá wa ẹni tọ́lọ́run rántí wa ó ní tẹ́ ẹ bá tẹ̀lé tiẹ̀ ẹ mọ̀nà ṣùgbọ́n anábì ti ṣe ṣẹ̀sìn la gbọ́dọ̀ máa ṣe bàtà bá ti rẹ́nì kẹ́kẹ́ ń ṣẹ̀sìn lọ́nà tó takò bá nàbì tètè ó mú fura dání nítorí pé ṣé olókè ní ìlẹ́yìn sámánì ìbá nàbì náà lọ́lọ́run fẹ̀sìn wọn kí ló dé tí wọ́n á ń ṣẹ̀sìn lọ́nà tó takò tà nàbì ìdí nìkan fi jẹ́ pé ẹni tí ń ṣe bídà kò rí nírò tó bá máa nírò yọ mọ̀ ìpè tó ń wà lórí rẹ̀ àná pátápátá gbà ní ẹ̀sìn kì í ṣe ń táwà fọ ara wa rọ ilé bàbá wa kọ́ ni wọ́n ti ń rọ ọlọ́run fi ránṣẹ́ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì sàlàyé rẹ̀ fáwọn ọmọ bẹ́ẹ̀ bọ́lá ti ṣe fi ránṣẹ́ sí ó tún wá ṣe níṣẹ́ káwa náà lè wà òkọ́sí rẹ̀ èmi wá sọ pé gbogbo eléyìí ọ̀tẹ́ mi lọ́rùn ìfẹ́ inú kan bàbá kan ni wọ́n fẹ́ máa tẹ̀lé ká ní bàbá náà ẹ̀sìn ọlọ́run kọ́ lọ lọ rọ̀ hello. hello assalamu alaikum tó lọ́rọ̀ kẹfẹ́. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí ó kọ́ ní ẹbí ń pè. ìsìn ìbéèrè yìí jọmọ fẹ́ ètò ìbéèrè mi ni pé mo ti gbọ́ nínú àwọn wáàsí kan tán sọ fún wa pé kí máa lo àwa fún èèyàn kan pé ó rọrùn so mi àwọn bóyá àwọn ọkọ̀ fẹ́ mọ kí ni islamic perspective lórí ẹ̀ nígbà míì àwọn sọ pé àwa àwo ò ṣe bọ̀ èmi èmi náà nìkan lẹ́nu yẹn mo dẹ̀ ní ìfà sára mi so mo fẹ́ mọ kí ni islam sọ lórí ẹ̀. alhamdulilayi alhamdulilayi sábẹ̀ fún ọlọ́run ọlọ́run bẹ́ẹ̀ ló dá wa. lọba wa ọba tó tóbi tí bá ń sọ̀rọ̀ nípa ara rẹ̀ yóò mọ̀ pé yóò mọ̀ pé àwa nahnu naqussu alayka ahsana al-qasas àwọn ń sọ àwọn ìtàn eléyìí tó níbi lọba wa jù fún ìwà anabi muhammed sallallahu alayhi wa sallam níbi lárúbáwá ìyẹn yọkan alumo awujo nafsahu tí ń wora rẹ̀ lẹ́ni tó tóbi náà. tó ń fẹ́ sọ ọ̀rọ̀ nípa ara rẹ̀ ó sọ pé àwa. Hmm. tó bá ti jẹ́ pé tó nke lérò ní pé láàrin àwa tá a jẹjọ́ra wa rẹ̀ òun ń ga jù wá lọ ń tóbi jù wá lọ ó ráyè wọlé ṣùgbọ́n ká má lò lọ dáa jù hmm. ká má lò lọ dáa jù ká fi jẹ́ni tó ní tẹríba fọlọ́run ọ̀bẹ lẹ́dàá wa. torí ẹ̀ náà a máa ń fún àwọn èèyàn ṣe ẹni ìdánilẹ́kọ̀ọ́ onìkan ló sì wà so ẹ̀kọ́ wà ń bẹ̀ pé ká máa lo èmi fúnra mi torí pé ọlọ́run nìkan ni ni mo tó mo tó yẹ so ní sì ń bẹ nínú orúkọ rẹ̀ pé ọ̀bọ ni mo mm. tó mo tó ni so ṣùgbọ́n àwa róńdó róńdó yìí mm. ká máa sọ pé mi mm. yọ kọ ní tẹríba náà. hello. salaamaleykum wa rahmatulahi. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. àti ojúmọ́ o. ó kọ́ ìgbẹ́jú ń pè é alájà hamza ni láti eh, jogo nígbè mi. Hmm, jogo. alájà hamza. ó ti yé wa ó ti yé wa. náà ìbéèrè yín láti jogo. ìbéèrè yín pé nínú sọláṣì. naam. ok tí ìmáàmù bá wẹ sáájú fún yẹn. sọ ṣé abárùkù mhm. dígìrì náà dìde mhm. láti káwọ́ gbéra padà. tó gbé àyà padà ó ti yé. ṣé ìmáàmù yìí ṣe ó máa ń ṣe é tẹ́lẹ̀ àtún àmọ̀lùtọ́ tó ń ti padà tó rí jà kan tí ò fi lò ó mọ́ sọ láti bí táwọn ìjà máa tún àtún padà ń ṣe ṣé ọlẹ́tọ̀ fún wa láti padà sí bá a ṣe dúró tẹ́lẹ̀ ní àdébáwò láti fi fọwọ́ sí dáyà padà. ó ti yé ó ti yé. so uh, bàbá ìpè láti jókòó jókòó ó wà ní Republic of Benin so wọ́n ní gbọ́lọ́wọ́ ọwọ́ wà lẹ́yìn ìgbà tá a bá gbéra sókè láti rúkú ọ̀ á gbé ọwọ́ wa léra wọn ọ̀tún lórí òsì á tún gbé lókè ìgbà àyà wa gẹ́gẹ́ bá a ṣe ṣe ṣáájú ká tó rúkú eléyìí lè tọ́dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ á sì ṣàlàyé rẹpẹtẹ nípa rẹ̀ nínú tó ra ọ̀rọ̀ àbógiyatul falah eléyìí jẹ́ bó ṣe jẹ́. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Mo kan ya tin sai. Jazakumullahu khairan. Allah. Wa qabla salam ala tibita. Ìbéèrè yìí. Fọ́dé láwọn ọ̀dọ̀ tí ó wà sí Sọlá tí a bá ti ní ẹ̀yìn náà wọ́n, ó ṣe tí tí wọ́n bá kàfájà tàn, tí a fẹ́ kàfóyá sápùlù ibi pàápù kọ́lá fún àwùjọ òfin, tí náà wọ́n ní ìta ti fẹ́ lọ òkú, àwọn àti náà kọ́lá láti wá bàyí láti dáa.

wala quwwata illa billah lẹ́yìn ọ̀sẹ̀ dédé pẹ̀lú súnà nàbì sallallahu alayhi wa sallam nítorí àkànní sọ pé sọ̀láàtì rẹ̀ ti bàjẹ́ nítorí la hawla wala quwwata illa billah wọ́n bẹ ní gbólóhùn tó lé wọnú sọ̀lá tí ó sì ní ba sọ̀láàtì jẹ́ ilé máa mú tó má ṣe bẹ́ẹ̀ mọ́ kì í ṣeré lẹ́sìn ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ lè má mú ní ní ìsinyìí báyìí kó tún kéré àwọn ilé kékun ní wallahu ahad kó tún kéré àtàlù kò sí lẹ́yìn rẹ̀ lórí ayọ̀ alórí rákàyọ̀ kan. so omi ni wọn sì jẹ́ kó dúró tagidi tagidi ni ẹnì kò ní lè bá sọ̀rọ̀ so ìkékùké náà ní ètùkè so wọ́n tún tó ń tòkùtò so àwọn yẹn ti ń tò lẹ́yìn rẹ̀ láti gbé ogún ọdún so àwọn bàbá bàbá ó ti gbìyànjú masha Allah la quwwata illa ọlọ́wọ́ san yín lẹ́sàn-án rẹ̀ ẹ máa gbá túnṣe tí wọ́n bá ń tún yín ṣe hmm. nítorí kẹ́nìkan ọ̀kọjá àṣìṣe tọ́lọ̀ ń bá wá fìyàn ṣe kò ń jẹ́ ẹni tí ó pàkíyèsí èèyàn orin ńlá ni ọ̀kẹ́ àwọn afagídí pàdé rẹ̀ aburú ńlá ni hmm. tí èsì yẹ kọ́ ṣẹlẹ̀ mùsùlùmí torí rẹ̀ ẹ̀rọ bí láhùlọ̀ ọ̀làkúrò tẹ̀ ìlàbìlàbẹ̀ àwọn àyà kan wà àlẹ́ ìtọ́lọ́hù bẹ́ẹ̀ àkànnì أليس ذلك بقادر على أن يحيي الموتى àwọn eléyàn làwọn rìwáyà wá lórí kí ó sọ pé bala so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọ̀rọ̀ wá wà lórí àwọn rìwáyà náà sọ́fẹ̀sẹ̀ nílẹ̀ àbí ọ̀fẹ̀sẹ̀ nílẹ̀ àmọ́ tó bá ka wa àṣírí kó lẹ́kùn máa wọ́n jàrá lórí yìí lára sọ pé láhàúlà wà lákúwọ́tà ìlàbílà ń bọ̀ ń bẹ̀ gbogbo àyà lọ́yẹ ká máa sọ láhàúlà wà lákúwọ́tà ìlàbílà fún tó bá pọ̀ yà yín lẹ́nu kí ni ọ̀yà wa lẹ́nu ní tọ́lọ̀ ọba ń sọ níbi tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa kí n bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ní agbára ju gbogbo ọ̀rọ̀ lọ. sọ nítorí ẹ̀ ẹ̀ pátì kò sí nínú súnà. wọ́n ní àwọn ẹni tí máa ń ṣagbe tí wọ́n gbé létí ọ̀nà tí wọ́n gbégbá abára lọ ṣé ká máa fún wọn ni àbí ká máa fún wọn ìsìláàmù ọ̀gbà kẹ́ fún wa ìsìláàmù ní kóníkálukú wa kó ṣiṣẹ́ òun ló pé fún ju kọ́ máa tẹ́wọ́ sáwọn èèyàn lọ wọ́n fún àbí wọn ò ní fún ìsìláàmù ọ̀faramá النبي صلى الله عليه وسلم ما أكل أحد طعاما قط خيرا له من أن يأكل من عمل يده فإن نبي الله داود عليه السلام كان يأكل من عمل يده èèyàn ọjọ́ oúnjẹ kan rí tó dùn bí oúnjẹ tó gún èèyàn pèsè fún yàn lọ. orúkọ nàbí ọlọ́run Dawud alayhi salam inú sí ọwọ́ rẹ̀ ní ti ń jẹ tààlà afẹ́ fi tiwájú àwọn agbégbá abára àwọn àtàwọn àdúrà kàṣùkàṣù ẹnì kan bí ẹ tó wọlé ẹnì wọkọ ẹlẹ́jẹ̀ ẹnì tẹ́ ìdágbére fún òní mọ bí tẹ́ ẹ lọ ẹ ọlọ́run ní sáájì rẹ òní ṣe rẹ so gbogbo orí eléyìí islam ọ̀faramọ́ kálukú ọlọ́wọ́ àṣẹ́sì kò wá pé ọmọ lọ́wọ́ nítorí pé bá a ti ṣe wà nínú ìgbésí ayọ̀ ní tí wọ́n rí ọ̀kan tí wọ́n fẹ́ ṣe wọ́n à ní tẹ́fìlì gbọ́ bùkátà lórí ara wọn lórí ìyàwó lórí ọmọ kò tó kẹ́ ẹ ran irú rẹ̀ lọ́wọ́ kẹ́ ẹ sì jẹ́ kí ríran lọ́wọ́ yẹn kó wá lọ́nà bòńkẹ́lẹ́ tó gùn ní mata ló gbóore wọn fún so ni ọlọ́run bá máa fi fún yàn ládàá tó pọ̀ kárí mi ráàyè wọbẹ̀ láti bàjẹ́. jazakumullahu khairan sheikh wọ́n ní ǹjẹ́ ṣé alẹ́ máa ké ọ̀dà ẹ̀jẹ̀ ká mú ìpínlẹ̀ yẹn ló kọ́ o. Hello. Ó kọ́ yìí ẹbí ń pè. Wọ́n wà nípa Ọ́tùlá. Orúkọ ti bí Dáúdà Adéṣẹ́wọ̀n láti Abẹ́òkúta. Ìbéèrè yín. Àti àwọn olùgbọ́ wa, ọlọ́dún ká yíwọ pẹ́ pẹ̀lú dáadáa. Ọlọ́wọ́ bá tó ẹjọ́ láíláí. Orúkọ tó ti fẹ́ ìbéèrè mi ní pé ẹjọ́ tí bàbá èèyàn tó wá jẹ́ bàbá ìbàwà tó gbìyàn ó ti kú. Bọ̀kì kò ń ṣe mùsùlùmí. Ó fẹ́ máa ń rìn mí láti pé bí a ti ṣàlàyé bí ṣe fàárà fún wọn ẹ̀jẹ̀ tó tọ́ ló bẹ̀rẹ̀ sí sáà ẹlẹ́ẹ̀kejì rẹ̀ wípé tí òkú bá kú ìdókè ẹ̀ṣẹ̀ tọ́ wípé ká ṣe àdúrà ẹjọ́ mẹ́ta tàbí àdúrà jọ lọ́kẹjọ owó kù bẹ́ẹ̀ ilé mùsùlùmí. wọ́n ní tí bàbá yẹn bá kú ọ̀nà tó kú sórí nǹkan míì tó yàtọ̀ sẹ́sìn Islam àwa sì jẹ́ mùsùlùmí ká lè máa ṣàdúrà fún ru bàbá yẹn àbí máa ṣe sàrà fún un rárá òfin ọlọ́run ọba takò torí pé bàbá yín àwọn ti wò pé kò sí nǹkan kan táwọn fẹ́ jẹ láǹfààní nẹ́sìn Islam ìdí ìlànà ibi tí wọ́n wà tán ti kú ni wọ́n ti fẹ́ dáǹfààní jẹ hmm. so tí wọ́n ti wá jẹ́ bẹ́ẹ̀ máa gbé Islam lọ bẹ́ni tí ò ṣe Islam bẹ́ẹ̀ máa lọ gbé Islam bẹ́ni tí ò kú lórí Islam títí tí bàbá yín ò fi kú ọ̀ràn yẹn ló jẹ́ lórí ń kẹ́ ṣe dáadáa sí wọn. Hmm kẹ́ túká lálàáfíà pẹ̀lú wọn àmọ́ lẹ́yìn ìgbà tán bá ti kú tán ó ti tàn ọ́ hmm. nítorí pé ọ̀nà tí mọ́tò máa tọ̀ ó yàtọ̀ sí ìtọ́kọ̀ ojú orin máa gbà hmm. oníkálukú ti lọ lọ́ọ̀rẹ̀ ẹ̀yin ní Islam àwọn mú tí èsì Islam tó wá kí bàbá yín ní àǹfààní kan tó tún fẹ́ máa jẹ lára yín lẹ́yìn ìgbà tán bá kú tọ́lọ́mù bá kádàrà pé àwọn kọ́kọ́ kú ṣáájú yín àwọn náà bá kú ti ṣe islam hmm. torí ẹ̀ mọ̀mọ́ yín táwọn bá ń bẹ mùsùlùmí ẹ máa ṣe dáadáa sí wọn tí wọ́n fi kú tí màmá bá tún kú ní mùsùlùmí gbogbo orí tẹ́ fẹ́ ṣe ẹ̀ṣẹ̀ fún màmá ọlọ́run ọba ọ̀sán yín lẹ́sàn-án rẹ̀ wọ́n ní tí òkú bá kú tí ara ń tí ìsìláàmù ti kọ́ wa ojú ẹ̀nì kan ṣe ọjọ́ kẹta fókù ọjọ́ kẹjọ fókù ogójì ọjọ́ fókù táwọn àti gbogbo ọdọọdún ṣàdúrà fún gbogbo àdádálẹ̀ kò ní ìtumọ̀ kankan nínú òfin ọlọ́run ju àdádálẹ̀ lọ. ẹ̀sìn ọ̀kan náà fi sallallahu alaihi wa sallam وممن أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد أن كان واسع دتا لنك من سواي من الرواية من من عمل عملا ليس عليه أمرنا فهو رد أن كان تباك ستا تسكي أقول أبطلا سكو سيلو أجن سيلو قطون سفر أه ودى قايا لفادافو تولي أكوة سيماكو ọlọ́run ọmọ èèyàn tó ti kú lójú ayé ànábì sallallahu alaihi wasallam gbogbo ọmọ ànábì gan kú lójú ayé ànábì ọ̀kan ló kú èyí tó tó kù gan fọ́ọ̀pẹ̀ náà ànábì tó sọ fún kùsù mẹ́fà lẹ́yìn ìgbà tí wọ́n bá kú ni wọn náà kú tó ra àgbọ̀ kó ṣe gbogbo àwọn àdádálẹ̀ tó gbogbo ẹ̀ kájáwọ́ ń bẹ̀ apọ̀ntí ọ̀yọ́ ni kájáwọ́ ń bẹ̀ àdádálẹ̀ ò lè jẹ́ nǹkan kan méjì àdádálẹ̀ lọ ànábì lọ sọ bẹ́ẹ̀ fa inna kulla muhdathatin bid'ah ó ní gbogbo àdádálẹ̀ àdádálẹ̀ ìwọ lọ́wọ́ àmọ́ torí pọ̀pọ̀lọpọ̀ torí àǹfààní kan àbí nǹkan kan nǹkan ilé ayé kan ti ń wá kò ní í pa àdádálẹ̀ tì èèyàn wà á gbìyànjú láti wá àwọn lọ́ọ̀yà tó dáńtọ́ tó ṣe pé wọ́n bá rò àròjàre níwájú ọlọ́run tó bá ti jọ́ gbẹ̀ndà kìyàmà ṣùgbọ́n àìgbọ́ òsì àìmọ́ ti bùṣe ọgbọ́ ìwọ lọ kọ̀ tó tẹ̀lé òdodo tó gbọ́. Jazakumullahu khairan Sheikh wọ́n ní ǹjẹ́ a lè mọ kí ẹ̀lọ́kọ̀ yín. Assalamu alaikum question méjì ní sà. Ẹjọ́, my first question is that um, àwátàjẹ́ Muslim ní sin adẹ̀ ọ̀ṣẹ̀ ọwọ́. Táwọn Christian bá sọ̀rọ̀ to say in nínú church, See, ǹjẹ́ ṣé a ní access láti lọ wọn ṣiṣẹ́ nínú church? Àbá ní access. Question ẹlẹ́kejì ni pé, question ẹlẹ́kejì ni pé àwọn àjọ àwọn òṣìṣẹ́ àlè ṣe náà ti wà ní site nítorí fọ́ wa ọgbà wa náà wẹ̀ ààrẹ fẹ́ jáwé olórí rẹ̀ fọ́ wa àwọn àdó àwọn làlè ṣe bẹ́ẹ̀ níbi agé lọ́wọ́ ẹ̀dẹ́dẹ̀ yọ àti ibi lọ tìdọ̀ wa ó jìnà àwọn àṣàwò làlè ṣe tí lè fi sọ pé jẹ ọ̀dọ́ ìpínlẹ̀gbọ́n kí ni ẹni lè sọ pé fi pọ̀ tó wà. alhamdulillah mùsùlùmí yóò máa gbìyànjú lójú ọ̀nà tí islam tó fi lọ síwájú lójú ọ̀nà tí islam fi rẹ́sẹ̀ walẹ̀ mú wámú so eléyìí ni ọlọ́run bá pọ́ láti pé kò ṣe kìí ṣe pé kọjá pé nǹkan míì iná mọ́ á gbìyànjú bí ó sì lọ síwájú tí ó fi rẹ́sẹ̀ walẹ̀ mú nítorí tó bá ṣe bẹ́ẹ̀ tí o ti ṣe nǹkan tí ọlọ́run bá ní kó má fi tó pọ́ lọ́nu ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ máa ran ara yín lọ lórí àti ṣètò ọlọ́run lórí àti páyọ̀ lọ ẹ má ṣe ìrànlọ́wọ́ fúnra yín lórí ojú ọ̀nà àti gbẹ̀ṣẹ̀ sọ ẹ sì má ran ara yín lọ lójú ọ̀nà àti jẹ́ni tó ṣe wípé ẹ máa takùtọ̀ lọ. ẹ rí i pé nínú Islam Islam ṣe àlàkalẹ̀ tó dáa ní ìsìtọ́ akpé lè tajà lẹ́nìkan fẹ́ kọ́ ta ló ní kọ́ ọmọ lọ sí sẹ́ńdẹ̀ tó bá ṣe pé ilé ìgbé lẹ́nìkan fẹ́ kọ́ ta ló ní kọ́ ọmọ sí sẹ́ńdẹ̀ so gbogbo eléyìí Islam ọ̀kọ́ ìdí nù tó fi jẹ́ pé tó bá kéde pa àwọn òṣìṣẹ́ báyìí níbi tá a ti ń kọjá níbi tá a ti ń kọ́ lé iṣẹ́ níbi tá ti ń kọ́ lé ìgbé kò sí nǹkan tó burú mẹ́ẹ̀ àwọn tó bá pè nǹkan míì tí wọ́n ti máa ṣe nǹkan míì tó yàtọ̀ sí Allah ni wọ́n bá fẹ́ kọ́ mùsùlùmí àgbọ̀dọ̀ kópa mẹ́. lábẹ́ bẹ́ẹ̀ náà lẹ́rìí ọmọkùnrin kan lẹ́kọ̀ọ́ ilé kan tó wó ní kòyíjọ́ ni so wọ́n kéde pé wọ́n wá òṣìṣẹ́ hmm. nínú àwọn òṣìṣẹ́ tó wá kéde pé wọ́n wá òun mọ̀kan nínú sẹ́yìn bẹ́ẹ̀ hmm. ìgbà tó wá débẹ̀ wọ́n wá lóun fẹ́ ṣiṣẹ́ so ẹni tí yé ni sẹ́yìn wọ́n wá ní ṣe ẹ̀sìn wo ní ṣe wọ́n wá ní mùsùlùmí lòun ọ̀hún ilégbèé ni o ọ̀hún lòun ò lè gba mùsùlùmí síṣẹ́ nítorí pé kò ní mọ báwọn ṣe ní táwọn ṣe nínú ẹ̀sìn àwọn níbẹ̀ ọmọkùnrin wọn sọ pé nítorí owó ilé ayé o òun ò lè fi ìsìláàmù tó náà lẹ̀ arákùnrin lọ kò ju bí ọgbọ̀n àṣẹ́jú àbí jù bẹ́ẹ̀ lọ lọ ọlọ́kùnrin bẹ́ẹ̀ lọ́lọ́ ní kí gbogbo lẹ́yìn owó àtúnà ń kọ pé agbọ́kù tí ò tí ì pè ní nítorí ìdílé yìí ẹni tí ìṣe mùsùlùmí bá gbọ́rọ̀ yìí ó lè mọ̀ pé ẹni kan máa ń ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn ẹni tó ń kọ́lé ní ìmí ìṣòlòwò lè gba ẹni tó jẹ́ mùsùlùmí abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ sọ̀rọ̀ àmọ́ àbọ̀ ọkọ bíi tó ti máa pe nǹkan mí yàtọ̀ sọ́lọ́ ọjọ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. wọ́n ní tí àwọn bá wọ sáìtì táwọn ti fẹ́ ṣiṣẹ́ àdúrà òní káwọn máa ṣe mùsùlùmí gbogbo bíi tẹ́ bá wọ̀ láyé tẹ́ ń bẹ̀rù ike káburú kan máa ṣe yín títí tẹ́ fi kú ń bẹ̀ ẹ ṣe àdúrà yìí أعوذ بكلمات الله التامات من شر ما خلق تبعت إليك قاتتو أبركوني سنتا في به. أعوذ بكلمات الله التامات من شر ما خلق هذه كفانا تقول مسلمي لما تقول لي أما وي يعني تي يباسي ستجن ده كني أتبه تيوم كجي أبا أو يسلوبي <laughs> so inshallah, ìṣàlá wọlé mẹsìmárì ní gbèrígbèrí ibi tí nǹkan ti sàn ẹ̀tọ́ bá wá sàn ẹ tètè wá ambulance wọn gbé ọ lọ sípètì ibẹ̀ wọn ti lo apọgbẹ fún ọ. Jazakumullahu khairan sheikh ah, ibi láti mọ̀ ẹ̀sẹ̀ nìró lónìí ọkọ̀ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbáàtọ̀ rẹ̀ sí kọ́lọ̀ nǹkan bá fi san lẹ́sìn lórí láyé ìjà tó bá lọ́jọ́ agbóhùn ìdẹ̀lẹ̀ kíyàmá akọ́pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdeen Gbadebo Raji aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ní pápá abẹ́rẹ̀ lógún ọ̀sẹ̀ tí wọ́n ti fèsì sí àwọn ìgbèrè wa lọ́kùn ìjọ̀kan láti ìgbà ìwá akọ́pàtàkì lọ́wọ́ Abu Amina láti òkè àdó àtítọ́lá tí wọ́n dìjọ́kọ́ orin wà pẹ̀lú afá Ismail Jazakumullahu khairan ọládùnmí bẹ̀rẹ̀ lọ́pọ̀ mi inshallah ọjọ́ mẹ́jọ lásán pàdé títí gbà náà ni mo ń kí wa ní kíkí